اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni tẹ̀síwájú àlàyé àdìsí ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́rin hadith number seventy seven nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde hadithi tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti sọ pé atani jibirilu fabasharoni annahu man mata la yushriku billahi shay'a dakhala aljanna atani jibril malaika jibril wá bá mi fabasharoni ó sì fún mi ní ròdùnú ìró dùnú kí ni annahu pé dájúdájú man ẹni tó bá jáde láyé ẹni tó bá kú la yushriku billah lẹ́ni tí kò ṣẹbọ rárá tí ò wọ orogún pẹ̀lú ọlọ́run ṣé nǹkan kan kò fi kéjì ọlọ́run kò fi wẹ́gbẹ̀rá fọlọ́run dakhala aljannata yóò wá àlìjánà. ẹbọ ilá wa ń ṣàlàyé tí a mọ̀ sí ashirkul akbar. Ak àwọn àníwá òṣìríkì akbar àwọn ìran ẹbọ ńláńlá ẹlẹ́ẹ̀karùn-ún làwọn ń ṣàlàyé nípa ṣírkùlẹ̀ hulul ṣírkùlẹ̀ hulul òun náà ni àlẹ́ ìtìkọ́dì bí anna Allaha ahalla fi makhluqatihi pé kéèyàn ní pé sínú tó dá máa ń sọ pé kò sí àbí ẹni tó ń òun àti lọ àlàyé ni mo wá ń ṣe débi ọ̀rọ̀ àyínsá bọ́nà mariam tí àwọn Nasọ́rọ̀ tí wọ́n gba pé ọlọ́run ló sọ̀kalẹ̀ wá sáyé ní àwòrán àyínsá ọmọ Maryam eléyìí kò wọlé tí a bá wo alukur'an oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ àwọn Nasọ́rọ̀ sọ nípa ẹ̀ kódà tí wọ́n mẹ́rin wá nínú alukur'an nípa pé ọmọ ọlọ́run ọba ni torí pé wọ́n ní àwa mùsùlùmí a ní rúhùlá rúhùlá ẹ̀mí ọlọ́run wọ́n wá mú ọ̀rọ̀ pé al yumkinu atafrik awitamiyiz bayinallah wa rúhìhì ǹjẹ́ ó ṣeé ká ṣe òpin tàbí ìyàtọ̀ láàrin ọlọ́run àti ẹ̀mí rẹ̀ bí wọ́n sì lọ mú aya quran sura 66 sura 66 ìyẹn ni um, sọ́rọ́tù tahrim sura 66 wọ́n mú wa níbi tí ọlọ́wọ́ ti ń fún wa nípe àpèjúwe àwọn ẹni rẹ̀ àwọn obìnrin riri: aya 66 ẹlẹ́ẹ̀kejìlá ṣùgbọ́n aláìlẹ́kọ̀ọ́kọ̀lá ní umar dọ́rọ́bà Allahu masalan na amanu ọlọ́ni a tún fi àpèjúwe lélẹ̀ fún àwọn onígbàgbọ́ òdodo sura sixty aya eleven imra'ata Fir'aun ìyàwó Fir'aun id qalat rabbi ibni li 'indaka baytan nígbà tó sọ pé olúwa mi kọ́ ilé kan fún mi ní ọ̀dọ̀ ara rẹ̀ fil janna nínú ọgbà fọkọ̀ sínú ọgbàlìjánà fún mi wà ná jí ní mi fẹ́ àwọn ẹwà àmàlí gbà mí là lọ́wọ́ fẹ́ àti iṣẹ́ rẹ wà ná jí ní mi náà lọ́kọ́ mi bọ́ọ̀lì mi kí o sì gbà mí là lọ́wọ́ àwọn ìjọ alábòsí. ayé ẹlẹ́ẹ̀kejì láyìn ni wọ́n wá lò ọlọ́ni wa mọ́ríyàm àti mọ́ríyàmù náà ibnata imran ọmọbìnrin imran allati ahsanat farjaha èyí tó abẹ́rẹ́ fanafakhna fihi min ruhina a sì fẹ́ sí nínú ẹ̀mí wa fanafakhna fihi a fẹ́ sí ara rẹ̀ min ruhina nínú ẹ̀mí wa wasadakot bikalimati rabbiha ó sì gba lódodo ọ̀rọ̀ olúwa rẹ̀ wàkútúbi àti tírà rẹ̀ wakanet minal qanitin ó sì jẹ́ ọ̀kan nínú àwọn alqanitin àwọn olùtẹ̀láṣẹ ọlọ́run so eléyìí wá sọ pé ẹ̀mí ọlọ́run ni ànábì Ìsá nítorí náà ọlọ́run gangan ni fúnra rẹ̀ eléyìí kò wọlé fa idafati ruh ila Allah tààlà àṣàfitì ẹ̀mí ọlọ́run sí ànábì Ìsá kò júwe pé ọlọ́run ni ó kàn ń júwe pé ó pàtàkì ní dìgbà tá a sọ pé báyìí tó la ilé ọlọ́run ìyẹn ò túmọ̀ sí pé ilé tọ́lọ́run ọba ń gbé bíi Káàbà a ní Baitullah ilé ọlọ́run ọba ni mo rò pé ó ti yé ṣùgbọ́n tá a bá lọ wo nǹkan tí wọ́n mú wá yìí a rí pé ọlọ́run ọba alékeọlá lò fún Adam náà aleyhi salam nínú suratul hijri suratul hijri ní sura fifteen tinú alukur'an sura fifteen inú alukur'an máa bẹ̀rẹ̀ láti aya twenty aya twenty Ah, sura fifteen aya twenty six sura ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún aya kẹrìndínlọ́gbọ̀n ọlọ́ni wa lakọ́dé kọlakọ́nẹ́lì ìnsánà ní ti pàápàá ìyẹn ní ní dájúdájú àti dá ọmọ ènìyàn mi sọlẹ̀sọ́lẹ̀ mi ní ama imasnon láti ara amọ̀tàásùn mi ní ama imasnon ẹ̀ amọ̀tàásùn ama imasnon àsùn tó jiná tó dúdú tó sì ń ro kàǹkàǹ tá a bá fi ọwọ́ ẹ̀rí pé ìkòkò tàbá mọ ìkòkò tàbá fọwọ́ lù yóò máa dún ọlọ́run ní ibẹ̀ láti dá ọlọ́run ní wàlíjáná àwọn àlìjànú kọlàkọ́nẹ́ àbí àlìjànú gangan bàbá àwọn tí ń jẹ́ jáàánú lókè lọ kọlàkọ́nẹ́ òun ti wá ní lókè yẹn lákọ̀ọ́kọ́ àlìjànú tá a kọ́ dá bẹ́ẹ̀ bá a ṣe kọ́kọ́ dá ádámọ̀ náà tí àwa wá ń jà ọ̀dọ̀ ọmọ rẹ̀ àlìjànú tá a kọ́ dá ọlọ́run ní kọlàkọ́nẹ́ hù adá òun náà min kọ́bìlù ṣáájú ṣáájú ká tó dá ádámọ̀ láti dá àlìjẹ̀nu minari samum láti ara iná asamum tó gbóná mm, tó gbóná jẹjẹ ọlọ́run wa ni wàhíd kọ́lá rabbuka lil malaika mo fẹ́ kẹ́ mọ́ fọkàn bá mi lọ àyà twenty eight nígbà tí olúwa rẹ̀ sọ fún àwọn màláíkà inni khaliqum basharan min salsalin min hama'in masnun èmi yóò dá ẹ̀dá abára kan khaliqum basharan àdáadára abara tó ní ara táǹpé ládárí hun mi ń sọ́lọ́sọ́lé mí náà máa yí mọ̀sùnù ara àmà àmà yí mọ̀sùnù sun to sùn tó jìnnà tó dẹ̀ ń rò ẹ máa gbọ́ àyà fìtílọ́ ní fàídà sàwáìtùhù ẹ̀dá tó ń fẹ́ dáyẹ̀ lọ nígbà tí mo ti wá ṣe ní dọ́gbadọ́gba tán ti gbogbo ẹ ti dọ́gba tó ti yàwòrán bó ṣe fẹ́ yà á ó fojú síbi tí ẹ kó wa imú wa bí ẹ kó wa ó ti wá dọ́gba gbogbo ẹ wà níwọ̀ntúnwọ̀nsì hmm? ọlọ́ni wà ní fàtú fíhì mìíràn ẹ̀ mo sì fẹ́ sí mo sì fẹ́ fi ìsì nínú ẹ̀ nínú ẹ̀mí mi ẹgbẹ́ ọlọ́run nínú ẹ̀mí tó ń gangan òun fẹ́ sí ádámọ̀ tààrà direct fakọ̀rúlà ọ̀sàjìdì nígbà náà kí ẹ forí balẹ̀ fún adam. so èyí ṣe bá wa sọ pé ọlọ́run ọba ládámù náà nígbà tá a lọ mú ẹ̀mí yẹn ni wọ́n fẹ́ sí ìyá Ìsá torí pé oyún tó wà nù rẹ̀ ẹ̀mí yẹn ló máa ń jẹ́ kí àwa náà ṣe kíni òun ló jẹ́ di èèyàn ẹ̀mí yẹn wá ní ẹ̀mí tọ́lọ́run ọba dá ni kì ẹ̀mí rẹ̀ mo rò pé ẹ̀mí tó torí pé ní téèyàn bá ní bígbà bá sọ pé ilé mi mo fún ní owó mi tàbí mo fún nínú owó mi ẹ̀rí kọ́ lọ ní mínrúhí nínú ẹ̀mí mo fẹ́ sí gbogbo fasajada limala ikatu kulluhum ajma'in gbogbo wọn ni wọ́n forí balẹ̀ gbogbo díẹ̀ àyàfi ta ni àyàfi pátápátá illa ibilis àyàtà tí wọ́n àyàfi ibilisu tá ń ní aṣe ìtọ́nù àbá òun nke nkẹ́ ya yakú na máa sàjìrì láti wà nù àwọn tí ó forí kanlẹ̀ wa bí mo fẹ́ lò ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ bá sọ wípé wọ̀nà fàtú fi ìyàní ádámà mo ẹ̀mí yẹn náà wọ́n fẹ́ sí wa tẹ̀bárántí hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam hadith abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu tó gbajúmọ̀ sí hadith number four nínú ogójì hadith imam nawawi forty hadith of nawawi popular that book hadith number four there tó wà ní sọ ibùkọ́rí ẹ̀rí pé <clears throat> ó ní abdullahi ibn mas'ud ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sọ pé inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawma ẹ̀rí akó yín jọ nínú àpò bí ìyá yín fógójì ọjọ́ títí títí ibi tí mo fẹ́ ń ni pé ó ní nígbà fàyún fàkó fi ìrọ yóò wá fẹ́ ẹ̀mí sí ẹ̀mí yẹn náà làwa náà fi di èèyàn ẹ̀mí yẹn ló jẹ́ ká dé èèyàn hmm? fàyún mẹ́rùbí arba ikalimati àwọn apá aláṣẹ àwọn nǹkan mẹ́rin tí wọ́n kọ́lẹ̀ fún jọ́nà bí kátìbìrì kí wà àmàlí wàjàlí wasakiyun am sa'id ibi tí mo fẹ́ lò ní yóò fàkó fi ìrọ̀ tọ́lọ̀ sọ́bì náà á fẹ́ ẹ̀mí sí lára so emi yẹn ló ń já ajé yẹn yẹn ò sọ wá dọ̀lọ́n ẹ̀mí yẹn èyí tọ́lọ̀ emi dà so yóò àfẹ́ fún kálukú ẹ̀mí yẹn ló máa ń kú lára wa la máa ń dòkú ẹ̀rí kan náà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó ń kọrin ewì kí ló sọ ó ní ṣàyàṣírò lè máa fi بين عيني كل حي علم الموت يهلوه مكفل بني سيموت سيصير المرء يوما جسدا ما في روحه ọmọ èèyàn padà di ara gidi lásán yàwó máa níjọ́ kan máa fi ìróhò kò ní sẹ́ni ń bẹ̀ ni ka fi just lump fall down emi kú ẹ̀rí pé wa Muhammad sallallahu alaihi wasallam ní tẹ́mi bá jáde ojú máa tẹ̀lé ló máa ń jẹ́ kó kù yájú lé àfọwọ́wọ́ ojú yẹn àfipáde ìyẹn súnà sallallahu tí wọ́n ràn rẹ̀ lẹ́ràn ni hmm. ilé ilé lọ tààrà ọlọ́run ṣàánú wa ọlọ́run wọlé o nítorí náà ẹ̀yin sá ọmọ kì í ṣe ọlọ́run kì í ọmọ ọlọ́run hmm. torí wọ́n lè sọ pé ó fi bí látẹnu ẹ rántí pé inú Quran gbogbo ọ̀nà téèyàn lè gbà tí ọmọ mọ́lọ́run lọ́lọ́run gbá dànù alhamdulilayi lẹ́ẹ̀dí lamiyata xizu walada ọlọ́run adọ́ọ̀tì ọmọ kò mẹ́ni kankan lọ́mọ lamiyali kò bímọ walamiyula kò bímọ wakọ́lu takọ́dà rahman walada suratu mariam sura 19 àwọn kan sọ pé ọlọ́run bímọ subahana mímọ lọ́lọ́run èyí táwọn ń sọ yìí àwọn náà kan náà ti wá bá nàbí jiyàn sọlọ́lọ́hù aléwàálẹ̀ wasalam àwọn nasọ́rọ̀ yìí wọ́n wá láti ìlú kan tá ń pè ní najirom ní ọdún kẹwàá hijirọ wọ́n wá bá anábìwá muhammad wasalam wọ́n jẹ́ bí ọgọ́ta àwọn míì ní àádọ́ta àádọ́rin they are sixty some say ẹ̀jẹ̀ amú sixty wọ́n wá pẹ̀lú àwọn mínísítà wọn ẹni tó ṣáájú wọn jọ náà abdul ẹrú masiu ẹrú jésù hmm, ṣẹ́rí pé gbà pọ́lọ̀ ni ló fi pèrè lẹ́rú jésù wọ́n wá bá nàbì jiyàn ìgbà sọ fún wọn títí tí ò yé wọn àyà ni inna masala Isa inda Allah àpèjúwe Isa lọ́dọ̀ ọlọ́run yẹn sura three àyà fifty nine sura three aya fifty nine suratu kẹta aya iná masala àìsà ìdàlọ́ àpèjúwe Ìsá lọ́dọ̀ ọlọ́run ká masala Adam bí àpèjúwe Ádámà náà lè kankan náà là méjèèjì Ádámà ò ní bàbá kò níyà ìyẹn ò túmọ̀ sí pọ́lọ́ ní bàbá rẹ̀ kò sì túmọ̀ sí pọ́lọ́ gangan lóde Ádámù Ìsá ọmọ Mariam ò ní bàbá kò túmọ̀ sí pọ́lọ́ ní bàbá ẹ̀ kò sì túmọ̀ sí pọ́lọ́ gangan lóde Ìsá kọ́lákọ́hu mintúrọ́ látàrí rúpẹ́ láti dáadáma sọmọ kọ́lẹ́láhùkún fàyàkùn a sì sọ bí jẹ́bẹ̀ ó sì jẹ́bẹ̀ dèèyàn ó dèèyàn àṣẹ ọlọ́run ni ọmọ ó ti wà nínú inú ìyá yín sá lọ́dẹ̀ ṣe kí ni ó fẹ́ atẹ́gùn sí ó fẹ́ ẹ̀mí sí inú yẹn dẹ̀ sọ ó dèèyàn gẹ́gẹ́ bá a ṣe fẹ́ ẹ̀mí sí àádámọ̀ náà tí kìlókọ rẹ̀ ń jẹ́ àmọ́ tó sọ tó déèyàn náà ṣe fẹ́ sẹ́mi náà nínú ìyá tèmi tèmi náà déèyàn tí ń sọ kúlúkúlú tí wọ́n fẹ́ sí ìwọ náà nù ìyá tiẹ̀ ọlọ́ni aya sixty alhaqqu min rabbik òdodo ní o látọ̀dọ̀ olúwa rẹ̀ fala takun min al-mumtarin má ṣe jẹ́ ọ̀kan nú àwọn al-mumtarin olùṣiyèméjì àwọn tí wọ́n ṣiyèméjì pọ̀rọ̀rọ̀ tọ́lẹ́lómi náà mùsùlùmí náà ní ah, jésù ìyàn ọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ Mm, kò yàtọ̀ kankan ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ ni pé kò ní bàbá ádámà ìyanu tiẹ̀ tún ni pé ó ju ti jésù lọ torí pé òun ní bàbá kò ní yàǹtì ọlọ́run nígbà táwọn kiri yóò yé òsinmi àwọn ọ̀nà sọ̀rọ̀ ìtúnṣàǹbá náà bíi fàyọ́rọ́ ní kinní kan tí wọn ò sì ní ọ̀rọ̀ kan tí wọ́n lè mú wá táwa àti mẹ́rin wá bá a ṣe mú wáyìn ọlọ́run ní famen ní àyà 61 ọlọ́run ní famen hajjakafi ẹnikẹ́ni tó bá bọ́ jiyàn nípa rẹ̀ min ba'di ma ja'aka min al-ilmi lẹ́yìn ètò ti dé wá bá ọ nínú kíni nínú ìmọ̀ fakul lè ànábì sọ sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé ta'ala o ẹwà o nadi'u abina ana á pè àwọn ọmọkùnrin wa wa abina akum ẹ̀yin náà pè àwọn ọmọkùnrin yín wa nisa ana á pè àwọn ọmọbìnrin tiwa wa nisa akum ẹ̀yin náà pè àwọn ọmọbìnrin yín wa n fusa na akara ati gan-an ni yora walekwa wa n fusa kun akara yi ne ni na oni yoroye le so n ma nabi ta hile faneji ala'inata lho yalekadimi l'eyin na awa keku olo lo hun rara faneji ala'inata lho awa toro ibi dandan olohun eegun olohun ipinu olohun alekadimi lori awon ok láti wọ́n sọ bẹ́ẹ̀ tánàbí wá sọ fún wọn olórí wọn Abdul Masih jọ́nà ní kánàbí fún wọn àníjọ́ kan àwọn ò lọ ronú sí <laughs> ìgbà tó dijọ́ kejì wọn láwọn ò búra wọn padà sí ìlú wọn torí wọ́n ti mọ̀ pé táwọn bá búra lórí irọ́ torí pọ́rọ̀ yẹn ò dá wọn lójú wọn wà lórí iyèméjì lọ́lọ́run fi ní ìwọ ń tiẹ̀ mùsùlùmí la takun minal mumtari wọ́n sì nú àwọn aṣiyèméjì àbọ̀rọ̀ iná ọmọ sọ̀kalẹ̀ sánmọ̀ tí ó ju àwọn dànù sí àwọn ọmọdé ní ègún ẹni ìyà láíláí mọ̀ nìyẹn hmm? ọlọ́run ní iná hada ha sixty two làhùwà lẹ́kọ́sọ̀sọ̀ lẹ́hàkù eléyìí jẹ́ ìròyìn òdodo wàá mímí ní ìlàhìn ní lọ́lọ́ kò kan kò kan kò sí ìlọ́lọ́ àyàfi fa dájúdájú allah làhúwàlà azizu òun ni alágbára náà tún azizu ni olùborí alhakim ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́gbọ́n ni aya sixty three ọlọ́run ní fa'in tawallawo tí wọ́n bá wá pè ìdáǹgbà náà fa'in ọlọ́run ọba nímọ̀ jùlọ nípa àwọn níjọ́ náà wọ́n túká wọn lọ ni. sọ́ntorí náà sọ kalẹ̀ láwòrán èèyàn tàbí ó kó sínú èèyàn kan kò wọlé rárá o ọlọ́run kò ṣàánú wa a rí inú àwọn súfí pàápàá àwọn gùlá àti mẹ́nà súfì yìí tí wọ́n ní irú ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ yìí ń bẹ lábẹ́ ìgbàgbọ́ kan tá à ń pè ní wahdatul wujud tí wọ́n ní gbogbo nǹkan lọ́lọ́run ẹ̀rí wọ́n mú ọ̀kan nu wọn tá à ń pè ní Ibn Arabi nínú orin rẹ̀ tó kọ nínú ìwé rẹ̀ tó ké ó ní àrọ́bù abudun tẹba ní olúwa ẹrú ní jẹ́bẹ̀ wọ̀là abudu ẹrú gangan rọ́pù náà lólúwa ẹbá bá rẹrú ọlọ́run lẹ́ ń wò tẹ sì ti ń wọ́ ọlọ́run tẹ bá ti rẹrú ẹ ti hmm? subhanallah kò wa nínú orin tí mo lò ní mo tún o ní. olórin mi ní wà mẹ́lìkálẹ̀bù wàlẹ̀kìnzíru ìlà ìlànà wà má lọ́hù ìlà rọ́hìbún ìlà ìlàhùnà wà má lọ́hù ìlà rọ́hìbún fi kànífà ó ní wà mẹ́lìkálẹ̀bù kí ní jájá wàlẹ̀kìnzíru kí ní jẹ́lẹ́dẹ̀ ìlà ìlàhùnà bí ìbáyé olúwa àwọn wà má lọ́hù kí ní sì ń jẹ́ ọlọ́run ìlàrọ̀ ìbọn sí ní kẹ̀lẹ́sà tẹ́ bá ti rí àwọn tí wọ́n ń sin náà nu ṣọ́ọ̀ṣì the monks wherever you see the monks then you know you are seeing God ìyẹn là ń pè ní wahdatul wujud hmm, wahdatul wujud wọ́n gbà pé ọlọ́run ní gbogbo nǹkan gbogbo nǹkan lọ́lọ́run ìdí nìyẹn tẹ́ bá rí wọn ẹ̀yìn náà ti wà láwọn òde rí bí ìkómọ ìgbéyàwó àtòkù ṣíṣe àtàwọn oríṣiríṣi táwọn afáàmì bá ń ṣàdúrà wọn ni allahumma anta kullu wa minka kullu wa ilayka kullu wa kullu kullu ẹ̀rí nǹkan wọn ni ọlọ́run anta kullu wọ́n ní gbogbo nǹkan wà mí ń kàkúlù àtọ̀dọ̀ rẹ ní gbogbo nǹkan tí wọ́n Wa, ilé kàkúlù gbogbo nǹkan ọ̀dọ̀ rẹ ní padà sí wà kúlùkúlù gbogbo nǹkan ní gbogbo nǹkan ìyẹn ni àwọn ìkàkùkà ni wọ́n ń kà ẹ̀ ọlọ́run yìí ṣe gbogbo nǹkan hmm? sọ́rọ́tù Yásìn àyà tó parí rẹ̀ ọlọ́ni ìnàmà ó tún wà ń bò mí o mo kàn mú tìyẹn wá torí pé òun ló gbajúmọ̀ ni o ìnàmà ṣe á kún fàyàkùn ìdá ṣe tọ́lọ́ ní iná máa múrù ọ̀rọ̀ ọ̀tọ̀lọ́n gbogbo ti yẹ ìdá àrọ̀ ṣe à tó bá ti gbèrò láti ṣe nǹkan kan àyìnyàkú lẹ̀lẹ́ ú nkí ó sọ fún nǹkan náà ni pé kún jẹ́bẹ̀ fàyàkú nǹkan náà sì jẹ́bẹ̀ gbogbo ti yẹ ọlọ́run sọ fún ìyẹn lọ́lọ́wọ́ bá fi sọ àbí ìyẹn ni imam ali imam ahmed bin ambal rahimahullah rahmatan wasiya nígbà tí àwọn kan sọ̀rọ̀ nípa khalqu quran ṣùgbọ́n bí mo fẹ́ lò gangan ní ọ̀rọ̀ yẹn ni pé ẹ rí i pé ó ní ọlọ́run ṣòpinya láàrin ara rẹ̀ sọ fún wa pé òun ṣòpinya láàrin ara òun àti kíni àtẹ̀dá tó dáa ìnàmà àmù ìdá àrọ́dà ṣẹ́yì àtọ́lọ́ bá gbèrú nǹkan kan nǹkan yẹn kì í ṣọlọ́ à ń yà kú lẹ́lẹ́kú yóò wá sọ fún nǹkan náà pé kún jẹ́bẹ̀ fà torí pé ó ti pàṣẹ yẹn ìyàkó nìkan yóò wá jẹ ṣàgbé inú sọ́rọ́tù ìnsán sọ́rọ́tù ìnsán ta tún pè sọ́rọ́tù dáhàr ọlọ́run ni ìnsán ni hìnnà mìíràn ìyẹn ni suratul insan sura seventy six níjẹ́bẹ̀ sura seventy six sura ẹlẹ́kẹrìndín ní ọgọ́rin aya alákọ̀ọ́kọ́ hal ata alali insani hinun mina dahari lam yakun shay'an madhkura dájúdájú àwọn ìgbà kan nínú àwọn àsìkò àbáwọn àkókò ti rí kọjá lórí ọmọ ènìyàn lam yakun shay'an madhkura ọmọ ènìyàn ò jẹ́ nǹkan kan. إنا خلقنا الإنسان من نطفة نمشاج نبتليه فجعلناه سميعا بصيرا dádájọ́ àwa dé èèyàn látara omi gbọ́lọ́gbọ́lọ́ tí a rúpọ̀ mọ́ra àwọn amshaj nabitali ìkàlẹ̀ náà wò faja'alnahu àwa ṣe ní sami'an olùgbọ́ ìyẹn ni olùgbọ́rọ̀ basiran olùríran inna hadaynahu as-sabila imma shakiran wa imma kafura àti fọ̀nàmá ọ̀nà tààrà ìmọ̀ ṣàkírọ́ ó lè jẹ́ tí ó dúpẹ́ fọlọ́run wàá ìmọ̀ kàfùrọ̀ sì lè jẹ́ aláìmoore ó jẹ́ kèfèrí ọlọ́mọ ṣe wọn nípa ló ń bẹ̀rẹ̀ pé èèyàn wa unity of creation ló wà kìí ṣe unity of existence wallahu alam ìyẹn pé ọlọ́run gbogbo nǹkan ṣùgbọ́n ọlọ́run kọ́ ni gbogbo nǹkan ìgbẹ́ tí mo yà ẹ̀gbin ni ọlọ́run kọ́ ni ìgbẹ́ ọlọ́run yẹn ni kìí ṣe gbòròpótíyé ìlọ́lọ́run sọ pé arahman àìrẹ̀lẹ̀ arṣi stawa báyìnà ànìmàkàlù kọ́pìí ó jìnà sáwọ̀ ẹ̀dá gbòròpótíyé ó wà lókè fáwọ́kọ̀lẹ̀ màkàlù kọ́pì lókè ìṣẹ̀dá tó ń torí náà ọlọ́run yàtọ̀ sí wa ọlọ́run kọ́ ní gbogbo nǹkan kì í ṣe gbogbo nǹkan lọ́lọ́run ìtọ̀ kọ́ lọ́lọ́run ọlọ́run dá ìtọ̀ ni gbòròpótíyé Allah ta'ala alam so àkídà ìdíyàn bá lọ nírú àkídà báwọn mushriku ni o ọlọ́run mọ̀ṣẹ́ wa ní ẹlẹ́bọ̀ ìyẹn ni mo ń ṣàlàyé pa ṣírkù lọ́hùlùl lánàá ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ ṣírkù tasọ́rùf ṣírkù àtasọ́rùf wàwà ìtìkọ́dù anna ba'da awliyahi lahum tasọ́rùfàt fil kawni yudabbiruna umurahum yusammawunahum al-aqtab مع أن الله تعالى يسأل المشركين الأقدمين قائلا ومن يدبر الأمر فسيقولون الله سورة يونس ẹ̀rí ìgbàgbọ́ tá à ń pè ní ṣéèkù tàṣọ́rùfù yìí ni ká ní àdìsọ́kàn pé àwọn kan ń bẹ́nu àwọn ẹni rẹ̀ lórí àwọn wòlíì ni àbáwọn wàlíyù ni wọ́n sá ń bẹ̀ sáfù nínú àwọn ẹni rẹ̀ táwọn náà ní agbára táwọn nípa àwọn náà ń darí ayé àwọn náà ń ṣàkóso ayé wọ́n ń gbé àwọn yẹn ní kútùbù zamani lọ́dọ̀ àwọn sufi akitop àwọn kan wọ́n ń pè wọ́n ní gelfin zaman àwọn tó ń gbọ́ bùkátà àsìkò àwọn kan àwọn akitop kutub àwọn náà ń darí wọ́n ń ṣàkóso àlámọ̀rí ọmọ èèyàn ọ̀rọ̀ yẹn ò wọlé ọlọ́run fi ẹ̀ sọ pé àwọn ẹlẹ́bọ ọjọ́ nǹkan wọn ní rú gbàgbọ́ yìí tábà wọnú sọ́rọ́tù Yunus súra ẹlẹ́kẹwàá àyà thirty one àyà kọkànlélọ́gbọ̀n ọlọ́run ní kúl kúl sọ fún wọn ìrìn ànábì wípé man yarzuqukum minas sama'i ta ló ń pèsè fún yín láti sánmà wal ardi ta ló ń pèsè fún yín láti inú ilẹ̀ amman yamliku sam'a wal absara talẹ̀ tó ní kápá àsámúà ìgbọ́ràn wal absara àti ríran wa man yukhriju al hayya minal mayyiti tálẹ̀ tó ń fa alààyè yọ jáde láti inú òkú wa yukhrijul mayyita minal hayyi tó sì ń yọ òkú jáde látara alààyè wa man yudabbirul amra tálẹ̀ ní tí ń fètò sí gbogbo nǹkan tálẹ̀ ní tí ń ṣàkóso gbogbo nǹkan tálẹ̀ ń darí àlámọ̀ rí ọwọ́ ta ni darí ayé wà ọwọ́ ta ni darí ọ̀run wà ẹgbẹ́ ọ̀tọ́lọ̀ ń sọ ọlọ́ni fasayakulu nàlọ́ wọn ó wí pé Allah ni ọlọ́ọ̀ni fakol wà á sọ fún wọn gbà náà afàlátàkùn ẹ̀yin wà ní páyà ọlọ́run bí i sọ àwọn ẹlẹ́bọ ọjọ́ gangan àwọn gan onírú gbàgbọ́ yìí ọlọ́run fúnra rẹ̀ sọ fún wa nù Quran sọ́dọ̀ ti Yunus mo kà tẹ́ pé wọ́n ní Allah ni gbẹ̀yìn sọ pé rárá àwọn kan ló ń darí ayé hmm, dàbí àfáà kan ó ti kú ní ìsinyìí ní wáàsí tí wọ́n ló ṣe kàn yìí kẹsẹ̀ tí ẹ̀ mo fi gbọ́ pípẹ́ nǹkan epo pẹ́ jù náà o yìí náìtì sí mẹ́rin ló kù ó gbajúmọ̀ gan lẹ́kọ̀ọ́ àti Ìlọrin ìjọ yẹn orin kan tó wà nù màfúzọ́ọ̀tì yìí wọ́n ń lò ní mẹ́ríkàzì orin yẹn ló mú ìbádálá ìríjà àlàlá àìyínà náà bí àwọn onílà olóńtù tabalẹ̀ dẹ́ka tu orin yẹn ní sánpọ́n náà. tàbí bọ̀rọ̀ gidi láì ṣiṣẹ́ rí ìbáàdàlà ẹ̀yin ẹrúsìn ọlọ́run rìjálàlà ẹ̀yin ẹni ọlọ́run àárín ìnùnà ẹ̀ràn wá ṣe bí pẹ̀lú ìrànlọ́wọ́ tọ́lọ́run nígbà di àkíkà nígbà tó débì kan lórí hàn ló wá ní yálé àwòtáàdì bó ṣe ń nù ìpínlẹ̀ ní wátàdì ní èèkàn táǹpẹ̀ ní peg ó wá ní ẹ̀yìn autad ẹ̀yìn èèkàn peg ó ní ẹ̀yìn ó tún wá sọ jáde ní ẹ̀yìn tẹ́ sólé ayéró ẹ̀ràn wá ṣe ẹ̀ràn wá ṣe sùhàlùlà kò pé ọlọ́run mọ́ ìgbà tó yá ti dé wọ́n ti ń sọ̀kalẹ̀ ojújojú lọ ẹ̀ràn wá ṣe ṣírìkù pọ̀nbélé nìyẹn hmm, ká tí máa ṣẹ́ bọ̀ ìyẹn pé ká sọ pé lòmíì ló ń ṣàkóso àwọn èèyàn náà máa ń sọ mo ti gbọ́ lẹ́nu àwọn àfáà mi náà tẹ́ bá wà ní ikó mọ́ tàbí bí ìgbéyàwó tàbí bí àwọn òkú tí wọ́n ń ṣe àbí bí àwọn oríṣiríṣi nǹkan tàbí bí táwọn àfáà mi ti ń sọ̀rọ̀ ẹ̀mọ́ gbọ́ pé à ó ti kú tán ọlọ́run dá lóòótọ́ ṣùgbọ́n ìṣàkóso ayé kó sọ́wọ́ àwọn kan subhanallah subhanallah hmm? mo lè jẹ́ lọ bẹ̀rù ayé ẹ̀mẹ́ta tó bá bẹ̀rù ayé okú tán mo ti wà níbi ìkómọ afá kan àgbà yẹn mo ti ní mi ní rò pé màá lọ sáwọn ìkómọ wọ̀nyí mọ̀ ẹnìyẹn ń ṣàlàyé ṣàlàyé títí títí débi báwọn àjẹ́ àwọn ló láyé kó tẹ̀ sọ pé ànábì gan-an òun gan sábọ̀ àwọn ọ̀rọ̀ wọn rò rú báyẹn ṣàpọ̀ ṣá ṣírkù ta sọ́rọ̀ fún nìyẹn ọlọ́mọdé káwà lára àwọn mo so kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n gbà fún wa ẹlẹ́ẹ̀keje ń bẹ̀ ìyẹn ni màá fi kásẹ̀ rẹ̀ lẹ̀ àsìkò àti fẹ́ lo ọgbọ̀n ìṣẹ́jú ó tẹ̀ àti bẹ́ẹ̀ ni ó kú ó ti pé ọgbọ̀n ìṣẹ́jú tá a ti bẹ̀rẹ̀ báyìí ṣírkùlà khawf ẹbọ tó wá látara ká máa bẹ̀rù ẹ̀rí pé mo sọ mo pa sámọ́ rẹ̀ ní ètí mo ṣe ṣáájú tàná ṣe à pé sí onítàná ní bí yẹn adi seven seven ọ̀tún rẹ bì mo pàṣàmọ̀ ọ̀rọ̀ yẹn pé ká má bẹ̀rù nǹkan mí bí ọlọ́run òun náà ni wúwa ìtìkọ́dù bí anna lè bá àdì àwòlíyá àmúwát àwòlùgọ́ ìbín tasọ̀rúfẹ́n wà dọ́rọ́rọ́n bí sábàbí lẹ́kọ́f mínihùn wà ádà ìtìkọ́dù mìṣìríkì náà lẹ́dí na hàdàrọ̀ mínihùn lẹ́kọ̀ọ́rán bí kọ́lì aléṣàlọ́ bí káfíń abdá wà yóò kọ̀wé fúnaka bí lẹ́dí na mìndúnìí Suratu Zumar ni ẹ̀rí ó ní ká máa bẹ̀rù nǹkan mí bí ọlọ́run tẹ bá rántí ọlọ́run sọ nínú Suratu Baqara lọ́wọ́ bí tí ó jìnà sọ́wọ́ bẹ̀rẹ̀ fún àbánú Israel yá bani Israel ẹ̀yin ọmọ Israel udkuru ni'amati allati an'amtu alaykum ẹ rántí ìdẹ̀ra èyí tí mo ṣe lé yín lórí wàáwòfù bí àhàdí òfin bí àhàdí kún wa ìyá àyàfàrà àbùn àdéhùn ẹ mú iṣẹ́ mi ní pé àdéhùn fún yín wà ìyáàyà ìmí ọlọ́run gangan fàrí àbú oníkẹ́ máa bẹ̀rù èmi nìkẹ́ máa bẹ̀rù ṣùgbọ́n àwọn àwọn yìí wọ́n máa bẹ̀rù nǹkan yẹn bí ọlọ́run gangan tàbí wọ́n bẹ̀rù ẹ̀jọ́ ọlọ́run lọ ẹ pé ẹbọ yìí ó parí gbàkúlẹ̀ yorùbá ńgbà kan débi pé kódà dìsùn ẹgbọ́n táwọn bàbá ní ah, ọlọ́run gan nù kúránì sọ pé ẹbẹ̀rù ayé nígbà ẹgbẹ̀rún kan kẹ tó bẹ̀rù onígbà kan ẹlòmí ò ní wọ́n ní kẹ́ bẹ̀rù ayé nígbà ọgọ́rùn-ún ẹ tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan oríṣiríṣi tí ò sí inú kùránì tá a gbọ́ rí tá a rí kárí wọ́n sì sọ à ń rí kárí o wọ́n sọ ọ́ bí ẹni pé bó ṣe rí gangan ni mo rántí ngbà kan ní alọ pánẹ́lì kan gbà yẹn lẹ́sà òkè tí ráyọ̀ ti ṣẹlẹ̀ tí mss náà kọ presentation ní jókòó yẹn hmm, àwọn tó wà pánẹ́ àwọn bàbá kan sọ bẹ́ẹ̀ pé ṣèdá àfa àlẹ́ pera yín ẹ̀kánú ẹgbẹ́ tó yẹ kẹ́ ti kánú kúrán tó lọ ní kẹ́ bẹ̀rù ayé nígbà nígbà ọgọ́rùn àbí nígbà ẹgbẹ̀rún kẹ́ tó bẹ̀rù ó wà núkúrà <laughs> mo wá ń dá bàbá yẹn ló ń pè kó mọ̀ bínú mo ti ka gbogbo kúránì láti bẹ̀rẹ̀ dópin ní orí tó wà tẹ́ tó sọ yẹn bẹ̀rẹ̀ èèmọ̀ ló jẹ́ fún bàbá yẹn kàyééfì ló jẹ́ fún ó sì bá lójijì pé mo sọ pérù rẹ̀ ò sínú kúránì ṣùgbọ́n nígbà tó wò mọ́ kúránì ṣùgbọ́n ẹ ṣe máa ń sọ náà nìyẹn ẹbẹ̀rù ayé wọ́n ní kẹ́ fi ti késàrì fún késàrì àwọn kan sọ pé ah, wo àfà ẹ̀já fi ti késàrì fún késàrì ó hàn aka kò lè fún wàrà àmú ò lè dá wàrà ní ó ẹ̀ẹ́dàpẹ́ dàpẹ́ dẹ́rẹ́ jẹ́ ká yọ tí wọ́n fún òróòró ní o níwá láwọn fẹ́ ṣe bọ́ wọn ẹ̀sán ní fámìlì òun máa ń dáwó tòun níwá náà fẹ́ ṣe bọ́ kán gbogbo torí pé ó níbẹ̀rù wọn wọ́n dà nígbà tí wọ́n sọ pé Ṣàngó god of thunder Ṣàngó lọ́lọ́run kíni ọlọ́run àrá ìbéèrè ni pé àrá àti ṣàngó tá ń kọ́ dáyé ìgbà tí ṣàngó dáyé ó bá òjò tó ń rọ̀ láyé ni àbí òbá sára kì í sán gbà náà <laughs> ẹ̀wọ̀rọ̀ tẹ̀wé pé tára bá sán sí tẹ́rù bá bá yẹn lómi ṣàngó lẹ́lómi òkú olúwa ń wo bẹ̀rù ẹ̀ irú bẹ̀rù tẹ̀ pé fọlọ́ bẹ́ẹ̀ náà ni Ògún ẹ̀rọ àwọn dráìvà tọ́rọ̀ bá ti dójú ẹ̀ wọ́n ní ó yá forí lu mọ́tò ẹ̀ tó bá mọ̀ pé òdodo ló ń sọ sọ pé kógun pa ọ́ yóò wá bẹ̀rù ogun yẹn kò ní lè sọ̀rọ̀ mọ́ kò ní lè purọ́ ṣùgbọ́n tí wọ́n bá ní ohun tí ẹ̀ ní sọ pé wà láì ọlọ́run gbọ́ ó ní ilẹ̀ tó ń wọ́ sùn ní ṣùgbọ́n tí wọ́n ní fògùn búra wà láì kò ní lè fi búra ẹ̀rí pé olóṣèlú náà máa ń lò hmm, ó gbébọn sílẹ̀ hmm, àbí kí wọ́n fu omi sínú kí ní ìbọn ó mẹ́wọ́n ni ẹ wá mú mi ìbọn tàbí kẹ́ ẹ dá ìbọn kọjá ògùn ó pa ẹni yẹn wọn wà níbẹ̀rù ogun wọn ní àwọn èèyàn sá ọlọ́run kò ṣàánú wa torí náà eléyìí wọn ní jẹ́ ìṣesí àṣetàn so ẹbọ ni téèyàn bá lọ níbẹ̀rù òun ẹ̀rí pé àwọn kan náà sì the modern implication àwọn èèyàn ń kọ write-ups kódà ilé mo ti ka àwọn papers náà àwọn journals táwọn èèyàn ti kọ pàápàá journals àwọn arts and humanities táwọn èèyàn propose yìí pé tí wọ́n bá ń búra wọlé fún àwọn office holders public office holders àwọn tí wọ́n ń ṣàkóso àwọn adarí wa tí wọ́n bá ti búra wọlé fún wọn dúró àwọn gọ́vnà tó ṣe àwọn gọ́vnà tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ń ṣe inauguration wọn tí wọ́n wọlé àbáwọn house of assembly gbogbo wọn àbí minister kí wọ́n má jẹ́ kí wọ́n lo kuraani àti bíbélì mọ́ kí wọ́n jẹ́ kí wọ́n máa gbé ògùn sílẹ̀ àwọn nǹkan fògùn gbárí báwo ni pé ní ìsinmi gbogbo olúwa ọ̀dà yìí torí pé àwọn èèyàn wọn bẹ̀rù ògùn yẹn ju ọlọ́run lọ ọlọ́run kò ṣàánú wa nínú sura tí mo sọ lẹ́ẹ̀kan àyà 36 ọlọ́run ní subhanallah ọlọ́run ní aleyhisallahu bikafin tó fẹ́rú ẹ̀ ni wáyé fi dẹ́rù bà ọ́ àwọn wo ni àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ bílẹ̀ dínà mí pẹ̀lú àwọn míì tó yàtọ̀ sọ́lọ́hun àwọn ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́hun ó máa fi dẹ́rù bọ̀ àwọn òràn ara sí ọ àwọn òràn ṣàngó sí ọ àwọn òràn omi sí ọ àwọn òràn ṣígìdì sí ọ àwọn òràn èkìnà sí ọ oríṣiríṣi wọ́n máa fi dẹ́rù bà yàn ẹlòmíì wàá sá kíjokíjo lọ bá wọn àwọn àjẹbọ wa mú ọ kó dẹ gbọ́n ṣe dápọ̀ àjẹmí sí àyẹlòmíì ń jáfi ṣe ń gbọ́ yìí oṣù ń bọ̀ wá mú ẹ àwọn tó láyé ń bọ̀ wá mú ẹ ilẹ̀ ó mú wọn bí tó wà tó bá jórí ilẹ̀ ló wà wọ́n rán afẹ́fẹ́ sí ọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lọ́wọ́ ní yòókọ́ wí fún nàka bílẹ̀ dínamìtì wọn máa fẹ́ fi dẹ́rù bọ̀ wọn máa fi dáyàjọ́ wọn máa fi kú ọ láyàjẹ́ intimidation lásán ni wọ́n máa ń yọdílé lọ ọlọ́wà ni ẹni ọlọ́run bá ti nù fámà aláhùnmínà àdín tó ti ṣìnà kọ láì kò sẹ́ńtò mùdìlóhùn ni wọ́n olùṣini lọ́nà ni wọ́n wàmí ìyá àdì lọ fáwọn aláhùn mi mùdìl tí wọ́n bá sì ti nígbàgbọ́ òdodo tọrọ ṣíríkù ti yẹ ẹbọ ti yí ọ mí ìyá àdì lọ tọ́lọ̀ bá ti fi ọmọ náà fáwọn aláhùn mi mùdìl kò sẹ́ni tó lè sọ́nù alayhisallahu bi azizi ṣé kí wá aṣọ ọlọ́run lálágbára olùborí ní díntíkọ́ mi ọba tí máa gbẹ̀sán ọlọ́run fún alágbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ inshallah ìyẹn ni ẹlẹ́ẹ̀keje ṣírkùl khawf ṣùgbọ́n o tí àwa lè bẹ̀rù láyé a máa ń bẹ̀rù irú ẹ̀ ló ṣẹlẹ̀ sáà náà bíi Musa nígbà tí àwọn àwọn sáhárọ̀ sáhárọ̀ tu àwọn òpìdán òpìdán nílùú Misra ń jọ yẹn tí wọ́n ju okùn lẹ̀ ọlọ́run ni wọ́n ju ìbáàlò àìsí okùn wọn àti ọ̀pá wọn tó pọ̀ ẹ̀wọ̀n pé wọ́n pọ̀ gan gbogbo wọn jùlẹ̀ ó wá dàbí ejò tásà ó wá ń ṣe bí ejò a ó já sàkífàtà ìyàmúsà àyàmúsà wa já kìí ṣe irú páyé èèyàn já bí kéèyàn jókòó kí nǹkan kan dún gbàmù káyé èèyàn já ìyẹn kọ́ là ń sọ àyà jíjá yàtọ̀ sí bẹ́ẹ̀rù gangan hmm, ó yẹ kó ti yé wa orúkọ ti yé wa ń sìn bóyá irú èyí tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ńgbà kan tàbí okú bú ní báríkè káyé èèyàn já àbí eh, oríṣiríṣi ọ̀nà làyè èèyàn lè fi já ṣùgbọ́n ìyẹn kọ́ là ń sọ o ìbẹ̀rù tá à ń sọ mo ti ṣàlàyé rẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa tàbí bóyá kìnìún yọ sí yàn lójijì àbájá kan gbogbogbogbogbò tàbí yàn rí alágbára kan tó yọ dà sí yàn yẹn ṣe ṣírèkọ mọ̀rọ̀kọ́ ti yé ìta ń ṣàlàyé ni mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan yìí ọlọ́run fún alágbọ̀nyọ́rọ̀ rẹ̀ dáadáa ọlọ́mọ jù bá jẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ni kankan wa ta'ala lórí ọ̀rọ̀ yìí lọ́la ọlọ́run kó gbà fún wa kó ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته